وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا أنا إبراهيم عليه الصلاة والسلام قلت أسواجك ما قعيته ما أشفه رسائته ما وانا وأنا Fábúgbó àwọn ségè yẹn ti. Fábúgbó ẹ̀ tí àti ẹ̀mà jẹ́ pẹ̀lú ségè. Hmm. àwọn ṣéwù ní ségè hmm, hmm. ẹpa gbogbo àwọn ségè yẹn ti lọ́rọ̀ àwọn ìdí nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ bá ẹpa gbogbo àwọn àsókọ́ǹtì ẹpa gbogbo àwọn àǹtú oní àtìmítẹ́ mú ẹpátì àdẹ́bìbáyé wọ́n ní gbogbo àǹtú àti máa dúdú àsápò àti máa fi fọ́lẹ̀ àti máa fi gbẹ́rẹ́ gbogbo ẹ̀wọ̀ àtàzílùkùn hmm. wà máa tàbí ọ̀rọ̀ òun àmì ìrìnjú nílá mo fẹ́ fi gbogbo ẹ̀lẹ́bà máa tí ẹ jìnà sí pátápátá àwọn akọjú sọ́lá wọn bá nìkan wà á dẹ̀wọ̀n rọ̀bì. wà á dẹ̀wọ̀n rọ̀bì رواه الرزاق فلما اعتزلهم فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ما كان نبي إبراهيم عليه الصلاة والسلام مجموعة أتسير رواني tàbá ní mọ́jẹ̀mú àti èsì rẹ̀ òun náà ní pé máa ṣe nǹkan báyìí tó ń ṣe máa ṣe nǹkan yẹn tí ó rí nǹkan yẹn ni tó ọba ṣe nǹkan báyìí ó ní ṣe nǹkan báyìí májẹ̀mú ni májẹ̀mú ni ọlọ́run gbé wáyé pẹ̀lú àmì àtàjẹ́là ọ̀hún nígbà tí anábì Ibrahim tó pa gbogbo rádaràdà yẹn ti wọ́n náà pa gbogbo rádaràdà ti pa gbogbo àwọn kan tá kan ti nígbà tí anábì Ibrahim fi gbogbo nǹkan yìí sílẹ̀ kí ló ṣẹlẹ̀ sí wàhálà. wàhálà ọmọ gbangba gbangba a tún fún láwọ̀ ọmọdé ọmọ mm-hmm. aláwọ̀kúbà ẹ̀rù ròyìn ẹni pé wọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ń bímọ láyé nìsín o lè fọ́ sẹ́yà fọ́ ọmọ rẹ tó bí yóò bímọ. Mm-hmm. nígbà tí anábìbọn ní mo ṣe tán ní ìdòjú ẹ̀ta ọlọ́run sọ fún pé ó bímọ tọ́lọ́mọ tó bí náà yóò tó bímọ. ẹnìkan náà Ibrahim ti ní ìfọ̀kànbalẹ̀ wípé ìdílé òun ò lè parun hmm. ọmọ tá a bí yóò bímọ hmm. ọ̀pọ̀lọpọ̀ alábímọ tá ló lè fọ́sẹ̀ àbí ọmọ tá a bí yóò bímọ mọ́lọ́hun hmm. fún ànábì Ibrahim máa ti fi tàwọn ìlú. a máa fi sọ wípé ìwọ tó ọ̀rọ̀ máa bí náà tó bá padà síbi tàwọn ìlú tó bímọ. ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí òró ẹbọ ní lọ ṣe padà ẹbọ ṣe náà ní ó tó máa jẹun náà tó máa bíbí That is when he turned his back. Gbogbo wọn la sí wọn lánàá jọ lọ́wọ́. Ọlọ́run wá sọ pé ó bímọ ọmọ rẹ̀ ní ó bímọ àtọmọ àtọmọ ọmọ èèyàn ńlá wọ́n jẹ́. Hmm. bàbá tó jíyàn ńlá ní ìsìn ọkàn rẹ̀ ọ̀bálẹ̀ fọ́mọ́ tó ló jíyàn ńlá wọ́n hmm. náà lọ́wọ́ ayé mo ti tàwọn ìdáná ọmọ rẹ̀ jíyàn ńlá hmm. àwọn ọmọ ọmọ rẹ̀ náà tún jíyàn ńlá lẹ́yìn wàá gbà náà owó tó wá tún wá dé ìwá ó sì tàwọn ìdílé dáadáa owó tún dé wàwà hábẹ̀nà aláhùn wàwà hábẹ̀nà we give them of our mercy a good provision in place. رحمتنا tí wọ́n náà bá fẹ́ rí ìkẹ́ ọlọ́run ìyẹn náà lówó náà lọ́rọ̀ ọ̀nà ní kí èlò ọ̀nà ní kí èyàn gbígbé sí ayé ọ̀rọ̀ sí ìtànàbí Ibrahim hmm,